أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó fi àánú rẹ̀ tó fi kó wájọ sí ibi ọlọ́run ọba má fi ìbínú rẹ̀ má fi tú wa ká síbí òun ọlágbára ọlọ́run ọba wa adúpẹ́ fún ọlọ́run ọba tí ó sọ alukur'ani kalẹ̀ lérí anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó wá ń ṣe àwa náà ní ummatul qur'an àwọn ìjọ tí a sọ alukur'an kalẹ̀ fún oríire yìí kò sí oríire tó tún tó mọ́ nítorí pé kò sí tó tó alukur'an àwa bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa oríire ní alukur'an náà ọlọ́mọsáfi kárí wa ètò wọn ni kí abánisọ̀rọ̀ lélẹ́rí lè ní ọ̀rọ̀ ńlá ni òun náà ni fadilul qur'anil karimi wa fawaidu fadilul qur'anil karimi wa fawaidu ọláwo lọ́wọ́ fún alukur'an kí la ń pè ní alukur'an gan àǹfààní lọ́wọ́ fún alukur'an fún wa láyé ń bí àtijọ́ alikiyama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alukur'anu kalamullahi haqiqa ẹ̀rí alukur'an tí amúlọ́wọ́ yìí kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni haqiqa haqiqa tí wọ́n ní haqiqa òun ni ntí òrújú ọ̀rọ̀ ọlọ́run Allah ni lafzuhu wa ma'nahu minhu ẹ̀rí àti gbólóhùn rẹ̀ àti ìtumẹ̀ méjèèjì minallahi ta'ala látọ̀dọ̀ ọlọ́run ló ti wá anzalahu ala abdihi wahya ọlọ́run sọ kalẹ̀ fún anabi sallallahu ó fi jìbìrìlù ó fi lé tírà náà ipe wá tẹ̀lé tírà yìí lọ alimabudu bi suratul fatiha suratul fatiha ló bẹ̀rẹ̀ rẹ̀ alimakutubu bi suratul nas suratul nas la fi parí ẹ̀ kalamullah alukur'an alkarim labduhu wa bá a ṣe ń ka àwọn tá a máa ń gbọ́ yẹn bó ṣe jáde lẹ́nu ọlọ́run náà ni. lápèjúwe a'udhu billahi minash shaitani rajim innal ladhina amanu bí mo ṣe wù yẹn wọ́n lọ́n ṣe wù wa amilu salihat bó ṣe jáde lẹ́nu mi yẹn bó ṣe jáde látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ Jibril nìyẹn bó ṣe jẹ́ jibril sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe pé bóyá wọ́n mísà anabi anabi wa ń fi èdè tiẹ̀ àbí tuma rẹ̀ àbágbọ́yé rẹ̀ ni wọ́n fi ń gbé ọ̀rọ̀ lọ́n jáde tọ́ha bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn bọ́lọ̀ ń sọ náà ni. kalamullah ọ̀rọ̀ ọba ni sifatullah ìròyìn ọlọ́run ni laysa makhluqan kìí ṣe ń ta dá àwọn pépà àti àwọn ínkì tí wọ́n fi kọ́ òun la kùránì gangan fún rẹ̀ kìí ṣẹ̀dá sífàtún min sífàtìlá ìròyìn kan nínú ìròyìn ọlọ́run nítorí pé kàlámùlá sífàtùlá ìròyìn ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba ni. asma'uhu kathira alukur'ani orúkọ rẹ̀ pọ̀ púpọ̀ nínú ẹ̀ òun náà ni alukur'an òun náà ni tá a máa ń kà tá a máa ń kà èèyàn máa kà nínú tíra èèyàn máa kà lẹ́nu alufurukan ọ̀rọ̀ tó jẹ́ pé yín máa ń ṣe òǹkùnyà láàrin ọ̀rọ̀ alukur'an ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọn a máa ń pè ní ìwé gbogbo ìwé tó wà láyé kutubi samawiya gbogbo àwọn tíra tá a sọ kalẹ̀ ilé ìlọgà wọn gbogbo tíra tá a máa ń kọ láyé tọ́mọ ènìyàn máa ń kọ kò sínú Qur'an nínú wa alihuda ìmọ̀nani ẹni bá ń tẹ̀lé kò ní sọnù ẹni bá yapa Qur'an yìí lọ́lẹ̀ sọnù bó o ló ṣe mọ̀ pọ̀ wà lójú ọ̀nà àbó o ṣe lójú ọ̀nà lọ́lẹ̀ sí Qur'an tí n tó ń ṣe bá ti ń bẹ nínú àlù Qur'an ọ wà lójú ọ̀nà n tó ń ṣe yẹn tí o bá ti sínú Qur'an o ti sọnù bó ṣe wù kí nǹkan náà jọ lójú tó àbí káwọn yẹn ó pọ̀ ń bẹ̀ tó anúrù ìmọ́lẹ̀ tí ó wọnú ọpọlọ tí ó wọnú ayé ẹni tí òkùnkùn sì dágbére àṣìfà ìwòsàn ni albayan àlàyé alimọ idọ wáàsí ọfẹ gbọ́ wáàsí ọfẹ gbọ́ wáàsí wáàsí wà ní rẹ tọba gbọlárúbáwá lọlẹ dàtú translated Quran arahma àánú bẹyẹn bá ti ní lẹmí tọgbára lé àánú ti dọdọ rẹ alibala bó ṣe wáyé kò síbi tí ò ní dé táyé fi parẹ́ kò síbi tí ò ní dé kò síbi tí ò ní dé albalag bó ṣe sọ̀kalẹ̀ yẹn yóò máa káàkiri gbogbo ayé ọlọ́mọdé ó kú ẹni kọ̀ọ̀kan wa almubarak tírà tá alibarika wà nù ẹni ẹni bá ń ka ọlọ́wọ́n fún alibarika sínú ayé asiratul mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tí ó dàrú ọ̀nà alukur'an báwọn òyìnbó bá lọ́ọ́ lọ́ọ́ tí wọ́n bá ní nǹkan yìí ẹ má ṣe tálẹ̀ kùránì ní ká má ṣe táyé wọn fẹ́ dàrú wọ́n tún wá pè á padà pé ah ní tálẹ̀ kùránì sọ ni ẹ má ṣe siratul mustaqim ojú ọ̀nà òdodo àwọn òyìnbó ní ká máa fún ọmọ ní ọyàn màálù nígbà tó yíwọ́ níbo náà padà sí walwalidatu yuridina awladahunna hawlaini kamile allahu akbar sirata mustaqim dhikr yanatini hablullah ilmatin okùn tí èjà ni ẹni bá dì mọ́ koran kò ní í jábọ́lẹ̀ bẹ́ẹ̀ bá dì mọ́ nǹkan mi yàtọ̀ sí koran yakata ni wọ́n padà jẹ́. adalilu ala anahu munazzalu min allahi ta'ala ẹ̀rí nínú alukur'an yìí pé alọ́dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ kí ẹsẹ̀ bá nàbì lọ́hùn ọlọ́run bá sọ nínú kur'an ní karim ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní tanzilul kitab tanzilul kitab minallahil azizil hakim alukur'an yẹ ó sọ̀kalẹ̀ ni tíra tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba aziz ọba hakim quran forty six verse two anzala allahu jumlatan wahida fi shahri ramadan nínú ramadan ọlọ́wọ́n sọ̀kalẹ̀ lódìdí sísan máa yé nínú Ramadan inú oṣù tọ́lọ́lá jù ọwájú òru tọ́lọ́lá jù òun náà ni òru Laylatul Qadr gbogbo kòránì pátá wọ́n sọ kalẹ̀ sí sámà yìí lọ́lọ́run fi sọ pé ṣáàrù Ramadan alladhi unzila fihil Qur'an ṣẹ́dá alukur'ani nínú oṣù Ramadan la sọ kalẹ̀ torí alukur'ani tóbi àwa sọ kalẹ̀ nínú oṣù tó tóbi ọlọ́run sọ nínú Qur'an ó ní inna anzalna alukur'an yìí asọ̀kalẹ̀ fi laylatil qadri lóru laylatil qadri òru ńlá asọ in tó tóbi kalẹ̀ nínú oṣù tó tóbi ní òru tó tóbi wa anzalahu mufarraka hasbal ahadathi wal waqa'i an tariqi Jibril láti sánmà àkọ́kọ́ tá a sọ gbogbo ẹ̀ kalẹ̀ ibẹ̀ ni jìbìrìlù ọ ti wá máa lọ lè mú àyà tọ́ba kan tọ́lọ́n fẹ́ bá nàbì sọ̀rọ̀ lélẹ́rì nígbà ọ̀kan kúrò wàlá omi wá fún láti bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́n nígbà ọ̀kan kúrò ayọ̀lẹ̀ káfírin omi wá fún. àwọn àyà maka wọ́n sọ̀ kalẹ̀ fún maka àwọn àyà madina wọ́n sọ̀ kalẹ̀ maka o nígbà wọ́n dé madina ni wọ́n tó lọ lè mú ní sámà alákọ̀ọ́kọ́ wá fún ànábì ní madina gẹ́gẹ́ bí àyà. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام wọ́n oh, sọ̀kalẹ̀ maka ni wọ́n ti sọ̀kalẹ̀ jama ní madina madina ni wọ́n ti lọ lè mú àmọ́ gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ lódìdí sísánmà alákọ̀ọ́kọ́ lóru Laylatul Qadr al-hikmatu min tanzilil Qur'an kí ló dé tọ́lọ́ sọ̀rọ̀ Qur'an kalẹ̀ kí ni èrò ọlọ́run lérí al ọlọ́run náà lọ́sọ̀rọ̀ onítọ́ ha ọlọ́nìkan lọ́mọ̀túmọ̀ ẹ̀ àfa kan mọ́ èdè ni onítùmọ̀ amẹ́nìkan kan mọ́ ma anzalna alayka alqur'ana litashqa ọlọ́run bá ní alqur'ani yìí àsọ̀kalẹ̀ fún yín nítorí kẹ́ ẹ lè bá délé rí ibú kí ni wọ́n torí ẹ̀sọ́ kalẹ̀ jama nítorí kẹ́lẹ́ bá di eléríire ayò asuada mo pè àwọn eléríire á ní naam gbogbo wa ni ọlọ́run ṣe léríire jama àmọ́gbà téèyàn tó mọ̀ pé sẹ́léríire lòun àbẹ́lẹ́rí ibú ọlọ́mọdé já sí ibú nígbà téèyàn mọ̀ pé tóun wà lójú ọ̀nà àwọn ẹni rẹ̀ àbójú ọ̀nà àwọn ẹni ibú lòun wà ó dìgbà tí ìṣesí rẹ̀ bá ti yapa kura ẹ̀yọ́ máa yá mi ọlọ́mọsà fẹ̀mí wa múlẹ̀ mo ti ṣe ṣe wọ́n yapa Kùránì o aṣọ kalẹ̀ tó yé ríire yìí tó ní o ṣe tó ọba ti wá ṣe é kọ́ wá ní ọlọ́run kó ṣe ọ́ lélẹ́ ríire ọ̀ọ́kàn rojọ́ ni o nítorí ẹni tí máa ń lo ń tọ́wà ń bẹ̀ ni wọ́n ń pè lélẹ́ ríire ló ṣe jẹ́ pé ọmọ wo àárín ìwà àtọ́lọ́hún bò ló ṣe rí bá àárín ìwà àti Kùránì bá ṣe rí ni tọ́ọ̀ bá ń gbọ́rọ̀ sí kuran lẹ́nu tọ́ọ̀ tẹ̀ fún kuran kíra rẹ pé rire tọ́ọ̀ bá ti tẹ̀ fún kuran máa bẹ̀ lọ́hùn máa bẹ̀ lọ́hùn nítorí pé gbogbo ń tọ́wọ́ ń bẹ̀ pátá oríire lọ́wọ́ ń bẹ̀ suratu tọ́ha aya yẹn wà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ islam fọ́tọ̀ ìlú ọwọ́ ni ọlá tó pọ̀ káka ma sọ nǹkan mẹ́ma lẹ́yìn pé kalamullah kásìdìdínlẹ̀ ká máa lọlé ó ti tó bàbá rọlọ bàbá rọlọ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ Allahu akbar kama sọn gan mi ma kama lọle ibi alukur'ani kalamula ọ̀rọ̀ lọ bàbá wa rí ọlọ ọ̀rọ̀ lọrin nínú àwọn ọlọ́dọ̀wá wà fún takafala Allahu bi ifdihi mina tabdili wa tahrifi wa tagiri fi sama wa fil ọlọ́run ọbẹ̀ fúnra rẹ̀ òun ní security alukur'an ní sámà òun náà ní ń sọ alukur'an lérí ilẹ̀ tilẹ̀ ò ní dàrú tòkè náà tì ní dàrú gbogbo àwọn ayíwe padà wọn ò tó bẹ̀ kí wọ́n yí sámà wọn ò tó bẹ̀ kí wọ́n yí lérí ilẹ̀ ọlọ́run ọba ńlá ọlọ́run sọ́nu kur'an oni bal huwa kur'anun majid Allahu akbar akbar ọlọ́wọ́ bá ní sẹ́rí Qur'an Qur'an ni majid ẹ màpánlé ẹ o ọlápánlé pọ kò sí tíra tó tó mọ. fi lawhin mahfuz ní lawhin mahfuz níbi tí akọ gbogbo kádàrá gbogbo ntọ́lọ̀ ń dá wà ń bẹ̀ lódìdí di a kàn ó náà síbẹ̀ àkádàrà tiẹ̀ náà síbẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí tí ò sí ẹnì kankan tí ó fọwọ́ kàn tí ó yí padà tọ́bàtì ẹ̀jẹ̀ pé bọ́yá a lè lọ sánmà lọ́fà lérí ilẹ̀ ńkọ́ wọ́n ní lérí ilẹ̀ náà a lè yí padà ọlọ́run sọ lókè sánmà ó tún sọ nílẹ̀ ó ní iná náhánu ọlọ́run láwọ̀ ọlọ́run. نزلنا nadhikirọ àwa la sọ kuran kali wa inna lahu لا ما شو la ma sọ a ma protect yẹ tọwọ́ òfin ní wọbẹ̀ tí òfin ní dàrú tí òfin ní yí padà bẹ́ẹ̀ni kan bá lóun ṣàrùmọ̀jẹ kuran kan lẹ́nu nígbà tí ó fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ kẹ̀ lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú gbogbo ayé ti pé ẹ má ra o ẹ má ra o ẹ má ra o arákùnrin kan ta kuran àmì ń ta tíra ń tàwé arákùnrin kan ń tàwé Egypt ìwé tá a ní ń tà yìí ọwọ́ ní tó ṣe ní àwọn yẹn wọ́n ń béèrè ìwé ẹ̀sìn ọwọ́ rí pé àwọn èèyàn wọ́n ra Bible wọ́n sì ra Quran ọwọ́ ló yẹ kó òun náà ṣẹ̀sìn kan nínú ẹ̀sìn méjèèjì yìí bọ́bá di ara àwọn mùsùlùmí àwọn ni a ni ó di mú máa ta Koran kó sì máa kà á bọ́bá rà wọn tọ̀hún náà àwọn náà sọ pé báyìbù ní kọ́ ra ní kọ́ máa kà ó lóun wá fẹ́ mọ̀ èyí tí ń jẹ́wé òdodo nínú méjèèjì òun wá lọ ẹ̀yìn òun wá lọ lè gbé àwọn chápítà kan nínú báyìbù òun gbé látòrí kòdì lóòkù ó gbé sínú Mátíù ó wá gbé Kùránì náà ó gbé alukur'an ó lókìtì suratul nas ó fi sínú bàrá suratul tauba ó fi yàsẹ́ sínú ẹ̀yìn líláfi lọ́ba ọwá píríntì ẹ̀ ọwá tó lẹ̀ bẹ́lẹ̀ bá tẹ̀lé alẹ́ òun fẹ́ ra báyìbù tó bá ti sí ìwò báyìí yóò jù sínú báàgì rẹ̀ ń lọ bẹ́lẹ̀ bá ní òun fẹ́ ra báyìbù bó bá ti jù sínú báàgì rẹ̀ ń lọ àfa àtọ́ fẹ́ ra alukur'an karim bóun sì ra tó sí báyìí ó ní iná àtẹ́yìnà nínú suratul káfí a'udhu billah ọlọ́run níjẹ́ alukur'an kẹlẹ̀ níbole tira ìrakúra wọn ta fún yín o ẹnìkan tó dé ó ní wọn wá ra báyìí tán pátápátá gbogbo kọ́pì tó ń ṣe kò wá sẹ́nìkan tó ra alukur'an karim inna nahanu nazalina dhikra ọlọ́run láwa gan la ń sọ wa inna lahu lafidun arákùnrin padà wá gba islam suratul uh, chapter fifteen verse nine alukur'ani mu'jizun la yastati ahadun ayati yabi mitlihi wọn ní alukur'ani bi tó ní agbada lélẹ́rì ilẹ̀ ọlọ́run kò sẹ́ni kan tó lè sọ kẹ́límà kan nínú kẹ́límà kuran kátó wá pé aya kan aya kuran kátó wá pé sura kan sura kuran ipe mi náà fẹ́ sọ tọ́lọ̀ sọ wọ́n fẹ́ kọ́ dàbí bọ́lọ̀ ti sọ wọ́n ní gbogbo àwọn larubawa mi náà ṣe gbó tó wọ́n da òdì kátó wá pa wà dúdú ọlọ́ni afalaya tadabbarun ọlọ́wọ́n bá ó ní amuyẹ̀kú lù náfitara wọ́n máa sọ pé anabi ló hun anabi ló hun ìrẹ́ anabi sọ fún wọn pé kòlìfà tú bí sòrò tí mẹ́tìlì ẹ̀yin náà ẹ lọ lè mú súra kan péré nínú súra tó wà ní Qur'an ẹ lè mú wa ẹ̀yin náà ẹ hun rú ẹ ṣé ẹ lè mi mọ hun náà ẹ hun rú ẹ gbogbo wọn pátá àtàlẹ̀ ìdáná àtẹ̀yàn wọn ọlọ́wọ́n bá ní wọn lágbára lérí ẹ̀ suratu yunus ayah thirty eight alukur'an salimu mina tanako alukur'an yìí ọgbọ́pá bọ́sẹ̀ níbi kí aya kan wọ́n máa contradict aya kan kí wọ́n ní ah, àwọn ni wọ́n sọ ọ́ lókè pé ká má ṣe nǹkan báyìí wọ́n ti tún sọ́nsálẹ̀ pé ká má ṣe kọtakora wọn bẹ́ẹ̀ ni kọtakolo kọtako ọpọlọ ọmọ èèyàn tọlọdá ìwọ máa ka aya Quran máa gbọtumẹ gbogbo ntọlọmọba ni ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wọn náà rí i pé aa kọtako ọpọlọ tó pé ọlọ́ni afálẹ̀ ayatada barun al-Quran sáwọn èèyàn máa ronú sí Quran ẹ máa ka Quran ẹ máa ronú sí ni walau kana min indillah walau kana min indi ghayrillah tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sọ́lọ̀ ló ti wá ni lawajadu fi ikhtilafan kathira ẹ rí àwọn àtakò ń bẹ tí ó máa takora wọn àmọ́ kò sàtakò ń bẹ nítorí pé ọ̀dọ̀ Ọlọ́run Allah ló ti wá Suratu Nisa aya eighty two tilawatu ibada bó bá ń ka alukur'ani yìí lásán tó kàn ka ibada ni tadaburuhu ibada tó bá ń ronú síkìlì ọlọ́run bá ń sọ alukur'ani ibada ni wa ifuduhu ibada kó máa ha alukur'ani ibada ni wàlẹ̀ amalu bihi kó máa lo tó kur'an ipe ah ẹ má jà síkìlì yìí alukur'ani ni ká má ṣe òun ṣe ibada ni wa ikiramu ibada kó máa sàkpọ́nlé alukur'ani ibada ni ata nazaru ilẹ̀ alukur'ani ibada kó máa wo alukur'ani bayi jama ọ̀kan nínú àwọn alifẹ́sì hasan basori kọ́ nínú àwọn alifẹ́sì wọ́n ní wọ́n sí kuraani jọ kaba yìí wọn ò tí bẹ̀rẹ̀ sí kankankan wọ́n kàn wo sura wọ́n sì wo àyà tí wọ́n fẹ́ kà wọ́n sì bu ẹkún wọ́n sì lè kankankan mọ́. la salata illa bihi irun tá n kí tọ́jú pé òun láfi wà lìjánná wọ́n ní bẹ́ẹ̀ ọba ma alukur'ani ká àti ọba ka sura kan náà àwọn sura kur'an ọlọ́run ò ní gbàrún náà gbogbo òrùn alùbídìí àti òní fatia ọlọ́run ò ní gbà á kanjul arshi yóò máa wà nàró yóò máa rò fún o ò ní ké fatia wọ́n ní kò sí fatia nbẹ wọ́n ní fatia ọba wa látọ̀dọ̀ àwọn baba anabi ni laasọ laata anabi ni kò nírun laasọ laata liman lam yakara abi fatihatil kitab anabi lẹ ni ẹni tí ó bá ti ka fatia nínú òrun èyíkéyìí òrun tó bá kí náfìlà náà ọ̀ràn yẹn ni ọlọ́run nígbà rún náà kanjú la àríṣẹ́ ọlọ́run ní sẹ́kínní ọlọ́run nígbà wọ́n máa ń pè òun ramọ́tò òun kọ́lé mu ní ẹ̀ abọ́gibọ̀ pẹ̀ náà ń kọ́lé òun náà ramọ́tò ẹ̀ńdọ́lọ́dí ògùn náà ramọ́tò òun náà ń kọ́lé ta ló sọ pé ó ṣe ògùn ta ló wá ṣe ọlọ́run èyí ò ní ìtumọ̀ kankan nítorí ọmọ pọ̀ wà lójú ọ̀nà àbó òṣèlú lójú ọ̀nà kìí ṣe ìkẹ́ ayé ọlọ́run kí ọ̀tá rẹ̀ ọlọ́run kí ọ̀rẹ́ rẹ̀ nítorí ọmọ pọ̀ wà lójú ọ̀nà ni pé sọ́ọ́ ti yapa kúránì àbí ọ̀yapa rẹ̀ alukur'an yajibu hidayata wa ta'siri wọ́n ní gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀nà pátá lásìkò ànábì dàárọ̀ yìí alukur'an ni wọ́n gbọ́ sétí gbogbo wa yìí kò sí ní tá a fi mọ̀nà alukur'an la gbọ́ sétí wa. abubakar gbọ́ alukur'an fa atada fa asilama ó sì gba islam umaru gbọ́ alukur'an ó sì gba islam sẹ́mi pé umaru ó gbé àdánlé àti idà ó lóun lọ lè fi pa anabi wa muhammad sallallahu alaihi wasallam. sallam ó wá pàdé arákùnrin kan lójú ọ̀nà arákùnrin wa ń sọ fún ọ pé wa umar ọfẹ́ ló lè pa anabi ó ní òun fẹ́ mú eri muhammad bọ́ọ̀lẹ̀ lẹ́nu ẹ̀sìn tí ń pariwo ní àfẹ́ ní maka bí umar bin khattab tawi arákùnrin wa ń sọ fún pé àbúrò rẹ fatima ó ti gba islam àbúrò rẹ ní kọ́kọ́ lọ lè pa anabi tó pa anabi wa muhammad sallallahu alaihi wa sallam. Fatuma, Fatuma, àbúrò ọgbà islam labalọbẹ bó ṣe débẹ̀ ọba bá òun àti ọkọ rẹ̀ tí wọ́n ń ka alukur'an kí ni wọ́n ń ka jama wọ́n ń ka suratu kí ni jama suratu Taha suratu Taha umaru nọya ẹgbẹ wa ẹgbẹ ẹgbẹ tí àwọn fún mi tí àwọn lẹ́ńkà wọ́n ní ẹ lè gbàtìrà yín mú àbí tẹ́ bá sanwó tẹ́ sánsẹ̀ eléyìí yàtọ̀ sí ìwé tẹ́ẹ̀kan máa mú tẹ́ẹ̀ ní tábà tẹ́ẹ̀ ní sekini tẹ́ẹ̀ ní sanwó Umaru bá sanwó lọ́sàn-án Allahu akbar lónàdà èyí náà ní kẹ́ẹ̀ka ọ̀yẹ̀ka ọkọ̀ Fatima lọ́ba ní tán ọ̀ha Umaru ní ọ̀rọ̀ wo ni ma anzalina alayka al-Qur'ana litashqa àwọn ah, sọlùkọ́ánì kalẹ̀ kẹ́lẹ̀ bá délé rí bú ah, nítorí ríre ìlà tẹ̀síkẹ́lá tán ní máa ń yà ṣá wà sí lásán ni fẹ́ni tó bá fẹ́ páyà ọlọ́run ọba àlá tanzila mimman khalaqal arda was samawati al-ula asọ̀kalẹ̀ látọ̀dẹ̀ ni tó dá ilẹ̀ àti sánmà èyí tó ga jù arrahman nkẹ́ni tí ń sìn láyé àtẹni tí ó sìn alala arish istawa ni wọn bẹ lókè sama kejì lọ́hùn lérí alarasi làwọn máa fi sama wáàdí wọn máa fi láàrin gbogbo ń tọ́wọ́ ànulẹ̀ àti sama òun nìkan lónìí wọn máa bẹ iná wọn máa àti tẹ̀mbẹ̀ láàrin méjèèjì wọn máa ta ta sara àti tẹ̀mbẹ̀ lábẹ́ yẹpẹ́ wọ́n yìí ń tẹ́jú haribil kawli fa innahu ya'lamu sirra wa akhfa bọ́ọ̀ sọ̀rọ̀ jákè bọ́ọ̀ sọ jẹ́jẹ́ ó ti gbọ́ gbogbo ẹ̀ e. Allah ẹnìyẹn là ń pè ní Allah la ilaha illa hu kò sẹ́lómi tá a ṣe àfọ̀ láwùlẹ̀ àsìmá àwùlẹ̀ òsìnà ọkọ̀ rẹ̀ pọ̀ tàbí bẹ̀ ó sì dáa púpọ̀ umaru bá búrọ́kù la ilaha kí lọ́gbọ́n tó fi mọ̀ nàjàmá ẹ wá débi ìjọ ẹ wá ń pè brief lecture brief lecture ẹ ṣe wá sí tíntín fún wa àwọn èèyàn ò ní mọ̀ náà. ọwọ́ lọ́dọ̀ anábìsà sálàm bó ṣe dé ọ̀dọ̀ anábì àwọn sọ̀hábà ti dìde anábì náà dìde sí anábì náà filẹ̀ khallu sabila ẹjọ́ máa bọ̀ tọ́ba bá dáadáa wá yọ bá dáadáa ń bí wọ́n bá sì bá kàyókù wá àníṣà fún un torí mọ́rùn ọkàyà nílùú maka lọ́ba ní jíìtú ó ṣe dá Allah ilaha illallah láti jọ́ lọ́lọ́run ti gbé ìsìlámù síta gbogbo ẹ̀yìn bàbá bàbá tọ́lọ́run fi gbé dáwọ̀ síta báyìí ọlọ́run níjẹ́ rápadà sí ibùjọba àfààní kan ò lè dáṣẹ́ sí yóò láwọn èèyàn tẹ́lẹ̀ ọmọ gbé dáwà síta ẹ̀yìn ní dáwà lérí lẹ́lọ́ mọ́tò kan kò sí dáwà mọ́ dáàpò olókù ìsọjí àti ìsọjẹ́ ni àwọn abẹ́rẹ́ wọn aláàkọ́lọ́ mọ́sá ìgbà lẹ́sẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe sábà bí oríire fáwọn àti gbogbo àwọn tí wọ́n máa gbọ́ wa gbogbo bí tábàdé wọ́n lọ́wọ́ wa la ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́ni nàmàlìmọ̀mìnà nàlẹ́dìnà ìdádúkìrọ̀ lọ́hùn wàjìlá ti kùlùbùhùn ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá gbọ́ alukur'ani ẹ̀mí wọn sì máa gbà wáyé tá a túlẹ̀ àti àlẹ́yìn àyà àtúhù sáàdàtú ìmánà tí wọ́n bá ń ka alukur'ani fún wọn ìmánà wọn sì máa lékún wọ́n aláàrọ̀ bíi him yàtọ̀ wọ́n kàlù wọn sì gbára lọ́lọ́ nìkan wọn ní gbára lẹ́lọ́mì tẹ́yìn bá Umar ibn Khattab wọn ní jọkan ń lọ lẹ́ńkùlélé lóru ṣe mọ̀ pé òun ni mo ti fijilante Madina òun sì ni president bàbá kan wá ń ṣe tààjù yìí nínú ilé rẹ̀ ẹ gbọ́ tí bàbá yẹn ń wá ń ka ayàlú Qur'an ó ní inna adaba inna adabaka lawaqi' ma lahu min dafi' ìwọ ìyá rẹ̀ lérí àwọn tí wọn ò sìn ọ́ kò sí tó ní ọmọ ṣẹlẹ̀ o. màláhùn mi ẹ̀ dáfẹ́ kò sẹ́nìkan tí ó dì mí lọ́wọ́ o bọ́lá ń ṣe sọ́nà ó mọ̀rù gbọ́ tí bàbá yẹn kà tí mi ṣe tàá jùdì ó mọ̀rù látara ẹ̀rọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run wá bà ẹ̀mí rẹ̀ gbọ̀n ìwọ̀n lọ gọ́gọ́ lọ sí mọ́ṣáláṣí ọ̀rọ̀ dúkùnú fún wọn tán lọ́ba padà lọlé wọ́n lọ wá ṣe àárẹ̀ oṣù kan lérí àyà yìí lẹ́yìn kọ́kàn lọ mọ́sálásí kó tún padà sílé ipe iná àdábàgà lẹ́wàákẹ́ kò sí tó ní kíyà ọlọ́wọ́n mọ́dé lérí kèfèrí máa la omi dáfẹ́ kò sẹ́nìkan tí ó di mi lọ́wọ́ èmi ọlọ́run ó mọ̀ nínú èmi tọ́lọ́mọ́ fẹ́ jẹ mí yàn sí kò sẹ́ni tí ó di ọlọ́run lọ ayé alukọ̀rọ̀ alukẹ́rẹ́ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọmọsẹ sọ̀rọ̀ wọn rọrùn. alukur'an kitabu akida kitabu tawhid alukur'an kerim tírà ìmọlọ́nlọ́kan ni ọlọ́ni wa ilahukum ilahun wahide ọ̀kan lọ́lọ́wọ́ bá yín òdodo nìyẹn o la ilaha illa huwa rahmanur rahim kò sẹ́ni tá a sìn tá a dúró tì lẹ́yìn Allah òdodo tó wà nínú ìjọ kan ọlọ́nu gbogbo yìí tó kù lẹ́yìn eléyìí tọ́lọ̀ ń sọnu kùránì irọ́ ní jẹ́bẹ̀ bàbá wa ibùn bas bàbá wa ibùn bas afagba alama alimu dunya bàbá ibùn bas afa gbogbo ayé kìí sáfà afirika ni afa gbogbo ayé láyé wọn kọlọmọsàbà ni kẹwàá wa náà baba ibùnú bas sún ilà an kitabi tawhid wọ́n ní baba wọ́n ní tíra awolálẹ́ máa kà táàfin ma tawhidi ẹ̀ mọ̀ tíra tí baba kọ́ dákọ̀ baba ni tíra te maka, kà tẹ́ẹ̀fin ma tawhidi tíra tawhid àkọ́kọ́ tíra tawhid tẹ́lẹ̀ máa kà alukur'anul karim baba ni alukur'an ni kẹ́ máa baba sheikh muhammad bin abdul wahab tí wọ́n ń kó kékeré káàkiri ayé àyà Qur'an náà níbi ń sẹ̀rí gbogbo ní bá ń sọ ọlọ́ àpò òun farabalẹ̀ ká ni wọ́n mú àwọn kò mú òkun nu Qur'an jáde yóò wá sọ fún wa pé àníṣe àwọn tí wọ́n ń sin láàtà àti òòṣà tí wọ́n ń jòkó sí di ẹbọ ẹlẹ́bọ làwọn yóò wá fi kun nínú túmọ̀ yìí pé ẹ̀yin tẹ́ ń jòkó sí sàárẹ̀ àwọn aṣẹ́wù tó ti kú tí wọn ò lè gbára wọn lè gbára wọn lẹ̀ èyí náà bí àwọn tẹ́ ń jòkó sára láàtà àti òòṣà náà ni làwọn sufi ọba ọba gbaná jẹ ipe muhammadu buhari wàbíyà ni ó ní kò sáwọn wòlé ọlọ́run ẹ̀dá kọ nítorí pé látà àti òsá oyè ẹ̀dá ọlọ́run ni wọ́n àwọn wàlí náà kọ́ kí ni jama kí ni wọ́n ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n èmi torí èmi èmi ṣe bí torí ká ọ̀run wọn lè bá a dá láfi dìde láfi kírun sí wọn lágbètò kọ́lọ́n bá ní ìjọsìn wọn wọn ò lágbára ẹnìkan kan ò lágbára tá a bá ti ń wá nǹkan ẹnìkan kan ò lágbára lẹ́yìn ọlọ́run allah subhanahu wa ta'ala ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yin ẹ̀yin ẹ lọ lè látòkè délẹ̀ ẹ rí i pé tàwíìdì ni wọ́n fi bẹ̀rẹ̀ tàwíìdì wọ́n fi parí ẹ̀. alhamdulillahi rabbil alamin tawhidur rububiyyah àníṣe ọpẹ́ fọlọ́run ọba tí ń darí gbogbo ayé òun ní sì ń tọ́jú gbogbo ayé ẹni bá dá gbogbo ayé ní ń tọ́jú ẹ̀ ẹni bá ń tọ́jú gbogbo ayé là á máa ń kó bùkátà lọ́dọ̀ rẹ̀ àní ẹni tá ń tọ́ igi tọ́jú pé àwọn alágbèjì dé ni wọ́n wá lò ní igi á ò mọ̀ gọ́ tàwí ni wọ́n fi bẹ̀rẹ̀ kò lè àwọn tó bẹ̀rẹ̀ bí nas maliki nas tawhidul uluhiyya ẹ máa fi èmi ọlọ́run ọba wá sọ èmi ọba àwọn èèyàn olùkápá àwọn èèyàn ọlọ́run àwọn èèyàn min sharril waswasil khannas níbi aburú àwọn èso alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas ẹ̀ máa sáàdì mí al-isti'adha ibadatun eh, minal ibadati adh-dha'ira ẹ̀ máa wá ìsọ pẹ̀lú èmi ọlọ́run ọba níbi aburú minal jinnati àlìjánu wan nas àtàbúrú ọmọ èèyàn kí ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ni wọ́n fi parí òkúra àdìyàmá tawhidi la ilaha alukur'an ẹ̀rí alukur'an tawi kitabul ibadat gbogbo ìjọsìn tá a bá ṣe inú alukur'an ló wà ọlọ́run ti ní ká tẹ̀lé ànábì àbí gbogbo ìjọsìn tá ànábì bá tó ní ká ṣe tá a dùn ní kur'an á tẹ̀lé abá ní tẹ̀lé kí là ń tẹ̀lé jàmbá alukur'an náà là ń tẹ̀lé ọmọ ya tẹ́kù ánìlè hawa in huwa illa wahyun alukur'an ní sẹ́rù òun ní bayani sunna òun ní bayani kur'an méjèèjì ọlọlọtọọtọ wọn jọ ń lọ ní wọlé koran gbogbo ìjọsìn tá a bá ti wá rí inú alukoran kí ni wọn ń pè é àbá rí inú sunna kí ni wọn ń pè é bidia kullu bidiatin dalala alukoran kitabul akhlaq tẹ́ ẹ bá ń wá ìwé tí ó tọ́ni sọ́nà tẹ́yìn òfin ní wàárí alukurani ní kẹ́yìn ọmọkà alọ́niwa innaka la ala khulqin azim ìwà wa nábì lọ́dájú wọ́n á bi yàwá pé ìwà wo ni wà nábì so ilà ti umu na aisha àni kólíkì nàbí wọ́n ní kí bóun ni wà nàbí ọlọ́ọ̀ni akọ́ṣe ànábì ó ní akọ́ṣe ìwà rẹ̀ ẹ̀yin tún súnmọ́ jàwá lọ bóun ni wà nàbí ilé àti ń ta ẹ̀yin ìyàwó rẹ̀ ẹ̀yin rí jàwá lọ ìyàwó aisha ni kólíkùhu alukur'an ẹ̀rí ẹ̀rí ìwà ànábì sẹ́lá alukur'an ni wọ́n láwọn ẹ̀ máa lọ lè kà gbogbo tó bá ti wà ń bẹ̀ lànàbí máa ń ṣe gbogbo tí wọ́n bá ti ní àmàṣe tó wà ń bẹ̀ ànàbí ṣe kíni ànàbí ṣe kó lọ́ọ́ máa fi ẹ̀mí wa lélẹ̀ kálí tẹ̀lé al-Qur'an al-Karim nínú àwọn ìwà bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa sọ́nà tán ta lókun bí ìrọ̀lẹ́ wa nìdí ká ṣe dáadáa síyàwó àti bàbá wa ọlọ́ni wa qada rabbuka alla ta'budu illa iya mo parí ẹ̀ mo ṣe ń dandan ẹ wàbìlì wa ní dẹ́yìn ní ẹ̀ẹ́sáàdà ẹ ṣe dáadáa sí ayé àti bàbá yín biology àti chemistry àti physics bẹ́ẹ̀ bá ka yín tó ti ṣe mathematics tọrọ yìí dáadáa tó di scientist ṣe èyí ni kò ṣe dáadáa sí ayé àti bàbá yín ìwà níbo láti rí jama lọ́dọ̀ àwọn òyìnbó no nínú alukur'an sí ìyàwó àti bàbá wa ọlọ́run sọ nípa àwọn dáadáa tá a máa ṣe tọ́wọ́ ní kur'an wa abudulayi wala tushiriku bi shay'a ẹ máa ṣe ọlọ́run ẹ máa ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run wa bil walidayni ihsana ẹ ṣe dáadáa sáwọn bàbá yín àti ìyá yín wa bi dhil qurba àwọn ẹbí yín ẹ ṣe dáadáa pẹ̀lú wọn wal yatama àwọn ọmọ tí bàbá wọn ti kú ẹ ṣe dáadáa pẹ̀lú wọn wal masakin gbogbo àwọn ẹ̀bùn míì ẹ̀bùn mi ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín ọlọ́run ní ẹ̀sìn dáadáa sí wọn wọlé járe tó lè kúrí bá àwọn oníbọ̀ yín tí wọ́n súnmọ́ yín pẹ́kípẹ́kí tí wọ́n tún jẹ́ bí ẹ̀sìn dáadáa sí wọn wọlé járe lè jóná àwọn oníbọ̀ yín tí wọ́n ẹsẹ̀ bí mùsùlùmí abẹni tí ì ṣe mùsùlùmí wà sọ ibi ibi ní jambi gbogbo ẹni tẹ bá lò gbogbo ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín nínú mọ́tò eré ọ̀kadà la ilaha illallah fóònù yín fẹ́ jábọ̀ ẹ́ àwa ní ta ló ta ló ń ṣùgbà ni wọ́n ní sunday èyí tó ń ṣe ni kí fóònù sunday ọmọ ọjà bọ́lẹ́lẹ́ ọ̀kadà ìbàdàn wọ́n sọ ibi bìnnìjàmbì ẹ̀dá nílé ẹ̀dá níta wọ́n bu ní sẹ́bí ẹni tí ń lọlé tó wo mọ́tò gbé délé ma ẹni tí ń tirafu tó wo sọnù ma lọ́wọ́ àbówó tá ma lọ́wọ́ ẹ ṣe dáadáa sí wa ma amalakati aymanukum gbogbo àwọn ẹrú tẹ ní ẹ dáadáa sí wọn àwọn ọmọ ọ̀dọ́ abẹ́yìn ẹ dáadáa sí wọn. inna Allaha Allah la yuhibbu man kana mukhtalan fakhura kò nífẹ̀ẹ́ àwọn tí ma ń sakọ o àwọn tí ma ń ṣègbéraga ẹ̀wọ̀n tó lọ fi bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó fi parí ẹ̀ nítorí tó lọ sọ ni pé ibi tó ní gbogbo àwọn tá a ní kó ṣe dáadáa sí yìí wọ́n náà lè padà ní bùkátà sáwọn náà lọ́la ẹni tí ń ṣe gbéraga só ti ma tí wọ́n parí ayé ẹ̀sì àmùkẹ́yìn fáyọ kúta mu umuruwo awuruwo níbo lẹ́mí rẹ̀ tán sí níbo ni ó kú sí ikú kí náà pa yàwó mọ̀tàwá mutasafilu àwọn mọ̀rìtẹ́kì ẹni tí ń sakọ yìí nígbà kìí àmọ̀ sọ́mọ́ náà ní àbámalẹ̀ jẹ́ kọ́ mọ́ nígbà tó wàá mọ̀ kí ló wá ń sakọ sí alukur'an kẹrìm kìtàbù yẹn ni ha ani akhlaq sayyi'a wọn ní alukur'an kẹrìm ní máa ń kọ fún yẹn pé ìwà yìí ọ̀dà ẹ máa ń wù má bẹ́ẹ̀ bá ń wù ẹ̀ ní láti bọ̀ tán ilé ayé ó le ọ̀run náà ó tún le alukur'an ni tẹ̀ bá ń ka dáadáa ọlọ́wọ́n bá ní wa'budullaha wala tushriku bihi shay'a ẹ má gbẹ bọ́ sẹ́ríta mẹ́ta ẹ má sọ̀gùn ẹ má wé nǹkan ẹ má sọ nǹkan di ẹ má sọ nǹkan má ẹ ṣe dáadáa sọ́lọ̀ ẹ ṣe dáadáa sọ́lọ̀ sebọlọ ńlọdà yín ìyá kana abudu wọlé amasi àti sèyíntà àti kírun wọ ìyá kana stain gbogbo ntàn wa ní dùkátà ayé ọ̀dọ̀ tala amadari alojama síbẹ̀ nílẹ̀ yorùbá rí wọn sì ìbáda tọ́wádìí istihana wọn àlọ́ lè bá ntọ́lọ́ ńdá gbogbo ntí ọ̀dà ọlọ́ni wàlá takarabu zina takalam ani zina ó ní ẹ̀ má ba obìnrin àbí ọmọ tí ẹ̀ so igi ẹ má bàa lásìkò nítorí pé wàlá takarabu zina ẹ má súnmọ́ ní tí ó mú yín ṣe gan ẹ má súnmọ́ ẹ má wò ó kú ẹ má fara kí obìnrin tí èsẹ lẹtọ yín ẹ má máa wo amagasin burúkú ẹ má máa wo kú lórí fóònù ẹ máa wo lórí tẹlifíṣàn ẹ máa wo lójú nínú síríìtì ẹ máa wo lérí ọ̀kadà àbí nínú mọ́tò ẹ̀rẹ̀ jùlẹ̀ wàlá takarabu zina ẹ má ṣe àgbẹ̀ torí ẹ̀yin náà fẹ́ kí wọ́n ṣe pẹ̀lú bàbá àwọn ọmọ yín lọ́kùn lóbìnrin àti àwọn ìyàwó yín lóbìnrin innahu kana fáyíṣà ìbàjẹ́ ni ọ̀sá àṣẹ̀bìyìnlá ọ̀nà burúkú ni aláwòsànfẹ́ kẹrin ọ̀nà burúkú ìwárí bọ́ọ̀ bá ti ṣe sìnà òníwárí ọlọ́run bá tún sọ ń kọ̀ fún wa ipe kíní yìí kò ní àtibọ̀tán rò ní dáa fún yín láyé ń bí àtinú sàárì àtijọ́ àlìkìyàmà ọlọ́run tó ń kì wá ń lọ nínú alukur'an ọlọ́run bá ní wọlé atẹ́kítúlù ànfusọ́kùn ánìlìkọ́tì ẹ má pààyàn ẹ má pààyàn innalaha kánàbìkùn wọlé atẹ́kítúlù ànfusọ́kùn ọlọ́run ni ẹ má pààrà yín ẹ má para yín ẹ má pààyàn àǹfùsàkún wàdà tẹkùtùlù àǹfùsàkún kọ́dà yín náà ẹ má para yín má gbé nǹkan jẹ nítorí páyé lé má gbé nǹkan jẹ nítorí pé wọ́n fún ọ ní ìwé níbi iṣẹ́ má gbé nǹkan jẹ má parẹ́ nítorí pé ó ní challenge kan wàlá taqtulu anfusakum ẹ má para yín innahu kana bikum rahima aláàánú lọ́ba yín ẹ béèrè àánú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni kó ṣàánú yín èyí tẹ́ fi para yín yẹ ẹ wá sọ fún kó ṣàánú yín ló ṣe jẹ́ pé nínú àwọn ismail azami tẹ̀yìn máa fi ń bẹ lọ́wọ́n bá tí nǹkan bá lé tí èèyàn bá rójú tún nǹkan má ó náà ní kò mọ ní ya arhamar rahimin ya arhamar rahimin alukur'an ó tún ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumul qisasu fil qatla ẹni bá pààyàn ẹ̀ pa ṣàǹgbọ́n ẹ̀ má pààrà ilẹ̀ kan nítorí pé wọ́n fi lìkè sọ́ọ̀sì àyà tẹ́ ẹ bá ń gbẹ̀san lọ́wọ́ ẹni ọ̀pá àyà àwọn èèyàn nípa àyà tó nǹkan mọ́ àmọ́ tẹ́ ẹ bá ti ń fi wọ́n lẹ̀ wọ́n máa pa àwọn èèyàn alukurani tún fẹ́ tún ayé ṣe ó ní tí wọn ẹ̀jẹ̀ òfin ní máa ń sàn lẹ̀ ni pé ẹ máa pa àwọn tó bá pààyàn bẹ́ẹ̀ bá ti wá pa ẹni tó pààyàn àwọn apààyàn ò ní pọ̀ alukur'an kitabul iktisad alukur'an ìwé economy ó mójútó jíjẹ wa kò fi wálẹ̀ mọ́ṣáláṣí lásán ká gbàwẹ̀ lásán ká kírun lásán ó mójútó bá a ṣe jẹ bá a ṣe mu ọlọ́ni wa ahallallahu al-bay'a mo ṣe rírà títà mo ṣe lẹ́tọ̀ fún ta ẹ máa ra ra èmi tí mo ọlọ́run tó bá wọn sọ̀hábà yà á yọ lẹ́ni ní amanu ìdánù di alẹ́ sọ̀lá ti mi yọ mílí jọmọ́à tí wọ́n bá ti pèrún jọ jimá fàṣà áwọ̀ ilà àdìkiri ńlá ẹ̀ máa lọ mọ́sálásí lọ́ọ́ gbọ́ kútúbà wà á dàrú olùbẹ́ yẹ ẹbí kí ilẹ̀ títà àti rírà àtàwọn sọ̀hábà máa ń ta wọ́n máa ń ra ìwà àfa ọlọ́ọ̀ta ọlọ́ọ̀ra òṣùfẹ́ náwó ọ̀fẹ́ gun mọ́tò àwọn àwọn tí ń tà tí ń rà lọ́ọ́ máa lé o níjà àwọn tí ń tà tí ń ra òsinmi nítorí wọn náà fẹ́ náwó àṣìlè rówó àbí ká máa tà àbí ká máa rà ọ wà lọlẹ wa tọ́ máa tà tọ́ máa rà tí ò ní gbé ọkú olójú ọ̀nà fa wọ́n máa yàtọ̀ jòkólẹ̀ tó ní kọ̀dákọ̀dá ò ní jòkó ọ máa tà ọ máa rà ọlọ́ni bẹ̀rẹ̀ dáa kó díyà ti sọ̀lá bẹ́ẹ̀ bá parí irun fàǹtẹ̀sìrù fìlà àrùdì ẹ̀túnbọ̀sẹ̀ rí ilẹ̀ ẹgbà ṣọ́ọ̀bù lọ ẹgbà ṣọ́ọ̀mẹ́ni lọ kápẹ́ntà kọ́bọ́sẹ́ nùṣẹ́ bíríkìlẹ́yà kọ́bọ́sẹ́ nùṣẹ́ fantasiru filari wàbùtẹ̀gùn mi fọ́dìlélá kẹlẹ́ náà ni a máa wá káàkiri jẹ́ mọ́ ẹ máa wá jíjẹ mú mu ọlá ọlọ́ ọlọ́mọsá fún wa lọ́la rẹ̀ jẹ́ mọ́ ọlá ò wá ní dé àmì nìkan òṣèlú kí làwọn sábà ń ṣe jẹ́ mọ́ wọ́n ń ta wọ́n ń ṣe kíni wọ́n wá rà wọ́n náà wá ní tọ́mọ tà tọ́mọ ṣe kíni tọ́mọ rà èyí làdó òfin ṣiṣẹ́ àmọ́ kó jòkólẹ̀ umaru báyìí nìkan mọ́ṣáláṣí ó ní kí ló ń ṣe ló ń ṣàdúrà ní umaru lọ ó dé padà ó tún bá ẹlẹ́yìn ìdùá kí ló ń ṣe àfa olóhùn bẹ́ẹ̀ lọ́nìí kí ló ń wẹ́ gan lọ́dọ̀ ọlọ́run olówó ni umaru tún lọ tún dé ó tún bá olówó tí dìde kú omi olówó lòun wà umaru nífa inna samaha la tumutu dhahaba tí wọ́n mọ̀ pé sánmọ̀ ò ní rọ owó ni ipò ti sàdúrà súkẹ́súkẹ́ ó sì wá jáde ọmọ wa nǹkan tó máa tà tó máa rà alukurani òfin wa lè kébi ọmọ apá wa bọba ló tòṣì wọlọ tara ẹ lọsí ọba ní kọdọgba ìwọ ló jọ dọ́gba fúnra rẹ ọsàdúà ọjà alina nahara maasha Ọlọ́run ni mo fọsán ẹ máa fi wá màáyíṣà ẹ̀yọ́ màá yá mi nínú islam ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má máa gbára yín o ẹ má máa lura yín jìbìtì káwọn kan máa ṣiṣẹ́ káwọn kan máa wá ná ní ti jìbìtì illa an takuna tijaratan an taradin minkum èyí tó dáa ni kẹ́ ẹ ṣòwò láàrin yín wàláhì tó bọ́lọ̀ ti sọ Tira wa kìí ṣe tíra inú mọ́sálásí nìkan jama níbo ló dé yìí ó ti wọnú transaction bá a ṣe sòwò bá a ṣe jèrè mọ wàá máa sọ pé ọmọ wa lo òfin ọjà tọ́ta ko Quran ọlọ́lẹ̀ béèrè náà nípa ẹ̀dá kun bóòlù anábì sí ni ká ta nǹkan báyìí nǹkan báyìí bóòlù anábì sí ni ká rà á. kitabul at'ima wal ashriba ẹ̀rí alukur'an ìwé tó ṣàlàyé fún wa ní tá a jẹ gbogbo nǹkan ká lè jẹ torí gbogbo tó wà lérí lẹ́kọ́ dáa ọlọ́mọ máa da léyìn kìmọ́tì òun lọ́ máa ń torí tó fi da àmọ́ gbogbo ẹ̀ka alẹ́ jẹ tí yóò bá wa láàmú ọlọ́wà ní hurrimat alaykumul mo ṣe òkú nítorí bá ti kú tí ò gbọ́bẹ̀ mo ṣe ilé wọ̀ fún yín ká wá pé òkú èèyàn eré èèyàn ráàsù ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa ń wá àwọn èèyàn káàkiri nígbà míì ẹ kàn bá àwọn èèyàn tí wọ́n ti pa wọ́n wọ́n ti yọ tí wọ́n fẹ́ lára wọn ọ̀kan tún ṣẹlẹ̀ láìpẹ́ yìí lọ́nà òkè àró simatogun wọ́n bá arákùnrin yẹn ń bẹ ọmọ nìjẹ́ wọ́n ti yọjú wọ́n ti yọ abẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe léyìí kí ni wọ́n wá ọ̀là náà ni ṣé wọ́n ti wá rí jama ọlọ́run ní ẹ gbọ́dọ̀ dòkú wà dámú ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ wà láhàmúlẹ̀ khinzir ẹ gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ láyé inú Kùránì ló wà tọ́ ọba ti fẹ́ ní wàhálà sọ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ sá wọn látàn zoro ilẹ̀ kalam ó ń zoro ilẹ̀ mutakallim wọn ni má ma wo ọ̀rọ̀ lásán má wo ẹni tí ń sọ tọ́ba ni mo ṣe nǹkan báyìí tọ́ba ti fẹ́ ṣe yá afẹ́rí kalẹ̀ fún àbígbà tó bá fẹ́ ní kalẹ̀ lérí ìrùn kọ́ wa sọ fún pé ọlọ́run ìtọ́ fẹ́ rí tó fi ni mo ṣe ní tí mo fẹ́ ṣe yìí yé mi mi padà kí n má bàa rí o torí lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣe alukurani tó bá ti yapa kurani ìyà ló kù fàdámdámà àléyìn rọ́bùhùn lẹ́yìn ìgbà tí ọlọ́run dámdámà wọn pẹ̀lú kí bìtàǹbì nítorí ẹ̀ṣẹ̀ alukurani ó sọ ó sí gbogbo òwe o gbogbo tíra ló yàtọ̀ sí o àwọn tíra kan bẹ ó lè lò ó lè má lò àwọn òwe kan bẹ ó lè lò ó lè má lò bẹ̀tọ́ lẹ́yìn tó o bá ti fẹ́ wàhálà yà má lò ó ti máa bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́rọ̀ ẹ̀mí rẹ fún kitabul ilm wọ́n ní alukur'an Quran is a book of science la ilaha illallah bó ṣe wáyé ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú science tó jẹ́ pé gbogbo àwọn scientist pátá wọ́n ń pè àwọn tí wọ́n ń bá wọn sọ nírọ́ pé wọ́n discovery yìí tuntun ni a ṣe discovery ẹ má pé tíra kan ti sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ wàhálà tá a ṣe ká tó lè rí i pé báyìí lórí kí ṣe wàhálà kékeré o wọ́n wá sọ fún àwọn scientist wọ́n lọ́la wọn sọ nù Qur'an karim suratu zumar aya six ya khuluqukum fi butuni ummahatikum khaliqan min ba'di khalq ọlọ́wọ́n bá ní adáyín sínú àpòǹdùkẹ́ ìyá yín adáyín lẹ́dà èèyàn lẹ́yìn ìgbà tẹ́ ti wà ní ẹ̀dá abáṣẹ́rán fi dhulmatin thalath nínú òkùnkùn mẹ́ta lẹ́wà ń bẹ̀ òkùnkùn nú òkùnkùn ṣáàk tọ́mọ máa wà ń bẹ̀ àtòkùnkùn rahim kí ni wọ́n ń pè rahim jama àpò dùkẹ́ nígbà mo rí àyà yìí àwọn àlùfáà wọn wá mú àpèjú wa lérí youtube àwọn òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ṣe ń ka àyà yìí wọ́n fa àkọ́kọ́ sí wọ́n fẹ́lẹ́ kejì sí wọ́n fẹ́lẹ́ kẹta sí ọmọ ṣe wá ń gbénu ẹ̀ àwọn òyìnbó ní irọ́ kò sí tíra tó lè sọ̀rọ̀ mẹ́ta péré náà nílò tán. fi dhulumati development of the child nínú ìyá ẹ̀ àyò nígbà wà láti kà á ẹ̀jẹ̀ àlọ́ lè kà lé wọ́n lọ́n sọ fún òun somi òun sọ di ẹ̀jẹ̀ òun sẹ̀jẹ̀ òun sọ di bá ṣe ẹran látinú bá ṣe ẹran àlìbárí òun wá mú apá àtẹsẹ̀ bó ṣe wà nù sáyẹ́nsì náà jọ èwo ló kọ́kọ́ wá dáyé ta ni photocopy ta ló original Allah alukur'an ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa. fawaidul qur'an al-karim àwọn àǹfààní wo ló wà nínú al-qur'an al-karim jama nílé ayé ń bí àtijọ́ alikiyama baba ibn qayyim nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ha àwọn ọmọ èèyàn ni wọ́n kọ́ tù àwọn ọmọ èèyàn bàbá wa Ibn Qayyim al-Jawziyya nígbà tí wọ́n ń ṣàlàyé nípa Qur'an wọ́n wá wọlé ayé wọ́n ní wàláhì àwọn èèyàn àwọn rí gbogbo táwọn yẹn ń ṣe lábala Qur'an hamsatu aniwahi min hajjil Qur'an wọ́n láwọn èèyàn márùn-ún ni wọ́n yan Qur'an lódì wọ́n ní hajaru simaahu ajaru simaahu àwọn èèyàn gbọ́ alukurani ma wọn ò sì mọ̀ pé gbígbọ́ rẹ̀ ibo lórí ayé wà àtọ̀run hajaru alaamalabi àwọn nǹkan ṣe ń gbọ́ wọn ò lò wọn ò sì mọ̀ pé lílo yẹn oríire wọn wọn ń wa tahakumi tọrọ bá ti dọrọ ìyàn pikini kí ni ìdàbí èyí tí fi máa lọ lè béèrè lòun máa sọ pé àwọn àbá àyàpá ẹni rí ẹ ẹ lè ṣe ẹsìn lè má ṣe ẹni tọrọ òye jàmá mùsùlùmí hajaru tadabburahu àwọn yẹn ń ka àwọn òrónú sí àwọn Ibn Qayyim wọn làwọn yẹn ń ka kuraani òrónú sí táwọn yẹn ń ka àyà kan lódìdí jọ́ méje àyà kan péré láti máa gbọ́ kí lọ́lọ́run sọ. abala yatadabbaruna al-Qur'an am ala qulubin akfaluha. ọlọ́run bá ní í ṣe wọ́n ti kọ́kọ́rọ́ máa ọkàn yín ní tẹ́yìn ọ̀gbọ́n tọ́lọ́run ọlọ́run ni rasul ọlọ́run ni anabi wa ń sọ pé ya rabbi ọlọ́run ọba mi inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura àwọn èèyàn wọ́n sì fi alukur'an qurani wọ́n pàtì bígbà tí eh, eh, solution to the problem a sì pàtì a sì solution káàkiri kí solution economy alukur'an kí ni solution iwabu alukur'an kí solution òṣì alukur'an baba wa ibn qayyim wọ́n hajaru al-istishfa'a wa tadawi bi wa tadawi bi àárẹ̀ ń ṣe wọ́n lọ́kàn àárẹ̀ ara náà ń ṣe wọ́n wọ́n sì fi oògùn lẹ̀ oògùn náà lálùkọ̀rán nínú àwọn àǹfààní àlùkọ̀rán òní pété ọba ń ka àlùkọ̀rán dáadáa ọlọ́wọ́n bá wọn máa ṣe àdìgbélé iṣẹ́ rẹ̀ anabi ni man qara'a harfan min kitabillahi ta'ala tó bá ka arafi kan falahu bihi asana ọgbà ládà kan wala hasanatu bi ashri amthaliha ládà ẹ̀yọ̀ kan yẹn àwa sọ di mẹ́wàá fún ọ nítorí pé kùránì lọ́ka kì í sì nǹkan mi láàkúlù alifulami harifu anabi lèmi ọ̀sọ́ pé alifulami ni arafi kan o walakin halifu harifu Alif bẹ inu alif laami yẹn arafi kanu laadamẹ wani wa laamu harifu laamu kejì inú alifu laami laadamẹ wani wa mimu harifu mimu arafi kanu inú alifu laami tẹ́yìn bá ní alifu laami laadamẹ lo jama ọgbọ̀n bisimilahi rahman rahim ládàá mélòó arafi one nineteen lọ́wọ́ àmì àbí ládàá wájé ládàá mélòó one hundred ninety kọ̀ọ̀kan kásùbà tán kó sì ní bisimilahi rahman rahim ó sì ń kájú lọ bí iṣẹ́ lọ́ba dìde ńlẹ̀ one hundred ninety reward wọ́n ti kọ́ sínú fáìlì o àti ka aya méjì o ti ka aya mẹ́ta àti láfẹ́ sinú àwọn àfikún wa nílẹ̀ àkà ẹ̀yọ́ màá yá mi nẹ́sì islam ọlọ́run bá ní innal ladhina yatluna kitaballah gbogbo àwọn tí a máa ń jí ka quran wa aqamu salat tí wọ́n tún kírun wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyah tí wọ́n mú nínú owó wọn tí wọ́n mú àwọn èèyàn yarjuna tijaratan lan tabur owó tí wọ́n ṣe ni wọn ò ní sọ́ọ̀tì láéláé lérí ẹ̀ èèyàn máa ń sọ owó tí máa ń sọ́ọ̀tì àbí bọ́ba ti ka kuraani o lè sọ ti mbẹ alikuraani yurithu al-hidaya an istima'i ẹ̀yẹ́ màá yá mi wọ́n ní bẹ́ẹ̀ máa ń gbọ́ alikuraani yóò jẹ́ kéèyàn máa mọ̀nà tọ́ba ti fẹ́ mọ̀nà máa lè ka kuraani turidu an yukallimaka rabbuka walasta nabiyyan wọ́n ní ìwé sànàbì ọlọ́run ó sì fẹ́ kọ́lọ́ ọmọ bọ̀ sọ ìwé sànàbì ọlọ́run ó sì fẹ́ kọ́lọ́ ọmọ bọ̀ sọ̀rọ̀ ọlọ́run àbí ọlọ́run wọn lọ́rọ̀rùn kí ló máa ṣe fakara alukur'an máa ka alukur'an wa idha turidu an tukallima rabbaka tí wọ́n bá fẹ́ bọ́ ọlọ́run ọba rẹ sọ̀rọ̀ fadé ọ̀la wọ́n máa ṣàdúrà bọ́ọ̀ bá ti ń ṣàdúrà bọ́ọ̀lọ́run sọ̀rọ̀ bọ́ọ̀ bá ti ń ka kur'an ọlọ́run bọ́ sọ̀rọ̀ afẹ́kọ́lọ́run ah, bá wa sọ̀rọ̀ níjókòó yín kílá ni kí wọ́n jama wọn náà ọkàn táyà dìgbé mo fẹ́ kí ló jama alukur'an ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń ka alukur'an àwọn àlùfáà wa wọ́n ní anabi sọ fún wa yìí pé àwọn ní ahlullah àwọn ní èèyàn ọlọ́run anabi sọ̀rọ̀ sọ́làm anabi ní inna lillahi ahlina minan nas anabi ní bẹ́ẹ̀ ṣe wà ní ẹ̀yìn èèyàn ọlọ́run ní àwọn èèyàn tiẹ̀ láàrin yìí o kọ́ọ̀lù ya rasulallah àwọn sàhábà ní mánìhùn àwọn àwọn olè yẹn ọlọ́run anabi ni hum ahlul qur'an òun làwọn tí wọ́n ń ka qur'an hum ahlullahi wa hasatu àwọn ẹ̀sà ọlọ́ni àwọn aráalé ọlọ́ni àwọn ẹni ọlọ́run àwọn ẹ̀sà ọlọ́run lérí ilẹ̀ làwọn tí wọ́n ń ka qur'an kọkàn jí láàárọ̀ kọkàn máa ń ka qur'an àtẹ̀rẹ́ni tó ti wọ fọ́ọ̀tì nínú àwọn àtàjòkó oní fífítì oní sísítì àdábà máa yàtọ̀ sí alifu. à ń lù sí gan obìnrin wa tí ọmọ kùránkà inlus ọkùnrin wa tí ọmọ kùránkà inlus ẹni má jẹ̀mú láti sùn lọ yí pé nínú oṣù tá a wà yìí àbọ̀sẹ̀ tá a wà yìí wọ́tọ̀ ọmọ alif bàtà ọ bẹ̀rẹ̀ o nítorí pé gbogbo àwọn èèyàn máa ń lọ lára rẹ̀ ìwọ ò ní rí kànṣe nígbà wọn kálukú ka kuran lẹ́yìn àṣùbà tí wọn wá ń pe wàjà mọ lọsùn lula ìlà yàtà sáà sùn sẹyìn lọkẹjẹ ọlọ́mọṣẹ́ ìsànú wa alukur'an shifa'un lil amuradi kolibi wal jasadiya àwọn àǹfààní àǹfààní tó wà ní kur'ani ga téèyàn bá ní àrùn ẹ̀mí àtàrùn ara kur'ani ní kó máa lọ lè àrùn méjì náà la máa ní physical problem àti spiritual problem méjèèjì tá a gbé kanáà ẹ̀rọ lómi tí wọ́n máa sunkún sí nínú jíìpù ten million yóò sì máa sunkún sósì ní dàlámù òsìkọ́ àmọ́ oníṣòro kan ti ń palẹ̀kùn ẹ̀rọ lómi tọ́jú pé yóò máa pe inú rúnrún èrí fífọ́ ìṣòro kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kọ̀ wá kò pé mẹ́ta àyídà kó jẹ́ ìṣòro ẹ̀mí àbí kó jẹ́ ìṣòro bọ́dì ara wa abinu ayé wa alhamu walkarib walkolak walkof ẹni aya rẹ̀ bá ń já wọ́n ní kó lè ka koran ẹni inú ẹ̀ bá ń bàjẹ́ wọ́n ní kó lè ka koran àwọn tó ma ọba sáláyé sí àwọn bá ní ẹlẹ́sàlù wọlé ẹ̀ mẹ́ka koran ìgbà tí èka aya kan ẹ̀mẹ̀rẹ̀ ó fúyẹ́ gbogbo ẹni tí máa ń débà yóò ní bọ́lọ̀ ń ṣe ni bọ́lọ̀ ń ṣe ni bọ́lọ̀ ń ṣe ni wọ́n máa wò pé sí nǹkan sì ń ṣe léyìí báyìí alukurani lọ́lọ́run fi fúyẹ̀ mí bọ́ bá ń ronú mọ ka kuran bọ́ bá ń banújẹ́ mọ ka kuran bá ń bọ̀ mọ ka bí bùkátà bá ń bẹ̀ lọ́ọ̀kan mọ ka ọlọ́ni ya ayyuhan nas ọlọ́ni lẹ́yìn ọmọ èèyàn kọ̀dìjà àjẹkùn mọ́ ìdọ̀tún min rabbikum wa shifa'un lima fi sudur wá sílẹ̀ alukurani ó ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba ìwòsàn gbogbo tẹ bá di sẹ́mi tí máa ń dààmú yín láàmú ẹlòmíà ní insurance mo ti fẹ́ dọ̀p mo ní mo fẹ́ dọ̀p o lọ́ọ̀lẹ́ sàlùwàlá kọ́ máa ka Quran bọ́ọ̀ bá ti ka Quran ọmọ pé ọlọ́run ọba ọ̀sánú rẹ̀ ọlọ́run bá ní wàhùdá ń wára amatun lil mu'minin ẹni bá ń wá ọlá ọlọ́run kọ́ máa ka Quran ẹni bá ń wá ìmọ̀nà kọ́ máa ka Quran kó lè bí fadlillahi wa bi rahmati ọlọ́run bá ní sọ fún wọn pé ọlá ọlọ́run àtàánú ọlọ́run ní Quran fa bi dhalika falyafrahu wa khayrun mimma amma yajma'un ẹ máa dunnú tẹ bá ti ní kuraani lé ọlọ́run bá ní ẹ máa dunnú tẹ bá ti gba kuraani sí ayé yìí ẹ máa dunnú tẹ bá ti lo tó wà ní kuraani ẹ máa dunnú tẹ bá ti ka kuraani ipe ìṣòro yẹn ọlọ́run padà mú kú o ọlọ́run wa ní wa khayrun mimma yajma'un gbogbo tá à ń kojọ láyé bá a bá ti ka kuraani ọlọ́run ló fò ní gbogbo tá a bá ní tá a bá ti ní kuraani ọlọ́run ló fò ní gbogbo ń tá a bá ń dà tá a bá máa lo Quran ọlọ́run ní òfo ọmọ tó bá bí tí ọba ti mọ Quran ọlọ́run ní gbogbo ń tó kójọ oyè property yẹn kọ́mọ yẹn ọmọ Quran ó lóore ju gbogbo property rẹ lọ kọ́ta lé torí kọ́mọ rẹ ó lè ha Quran ọlọ́run bá ní ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ kọ́ta mọ́tò nítorí kọ́mọ rẹ kọ́ba àmọ́ lọ́lé kéwù àmọ́ lè ní ilé kéwù Quran lọ́yẹ̀yẹ́ jù tá a bá rọrùn sùnmọ́ ipe ẹ̀yìn ọmọ afẹ́sùn ẹ máa wá lọ́dọ̀ afa abdulhamid ẹni kọ́ máa ha yín kura kò tún wá ní sanwó sùn kò sanwó nání àbí kò tún sanwó oògùn àfa yẹ wà ní kò yé ọmọ náà kàn kéwù náà kò lójútu kìtàbù mubarak alukọ́ni. Alukuran ni albarika nù ẹ ẹnìkan ò ní gbé sára àfikún ọmọ yẹn dọmọ lálùbáríkà ọmọ tó bá yà bó tí ò gbọ́dọ̀ mọ́ ẹjù sí ni wọ́n ti hàkùrà ọmọ tó bá ya bó rẹ tẹ ẹ lójú tu ẹ mọ ẹ máa dájú kó lẹni kó máa ka kuran láàrọ̀ láàrọ̀ láàrọ̀ gbàtí ká mùsùlùmí lò ẹ dùn fẹlẹ fún ọmọ yìí ti yàtọ̀ alukóra ni màá tún yàn rọ ni ẹ yọ máa yá nínú ẹsìn wa àwọn àárẹ̀ tara alukurani máa ń mú lọ eré fífọ́ inú rúnrún jẹ̀díjẹ̀dí ibà Kamara ọmọ bí òsì promise and faith àwọn máa ka kurani ni àti spiritual problem àti physical méjèèjì ni máa mú lọ ṣe é rí tọ́ba wá jẹ́ pé ibìkan ta ọ́ lára ní ruwọ́ ní dàọ́ láàmú ọ̀wà bẹ́lọ́ Allahumma inni abduka ibùnú abdika ibùnú amatika nàṣúyàtì bìyẹdìka máàdìn fìyà okumuka àdìlòn fìyà kọdọọk as'aluka bikulli ismi walak samaita bihi nafsak aw anzaltahu fi kitabik eh, aw allamtahu ahadan min khalqik aw ista'tharta bihi fi ilmi al-ghayb indak an taj'ala al-qur'ana rabi'a qalbi ama fi qur'ani belon ọlọ́run fi kuraani fi tutù ẹ̀mí mi bí akọlẹ̀bi wàjàdá ọ̀sìnì gbogbo ìbànújẹ́ mi bá ń falẹ̀ kuraani mú kú wàdà abahami gbogbo ìrònú nípa ayé tí ò lójútu mo falẹ̀ kuraani bẹ̀ ọ́ ọlọ́run bá mi mú kú o tó o bá ń kuraani bẹ̀ lọ́n kì ṣe pépà tí táǹkà dá ìlú fi bẹ̀ lọ́n òun fi sífàtún min sífàtì la yutawassalu bil kuraani a máa ń fi alukurani bẹ́lọ̀ tí nǹkan bá dàrú ipe wọ ọlọ́run bó o ṣe ọlọ́run mo fi àánú rẹ bíọ́ ọlọ́run ọba mo fi agbára rẹ bíọ́ bẹ́ẹ̀ náà nìkan ni mo fi kurani bíọ́ kí ló wí mo fi ìròyìn rẹ ọ̀rọ̀ rẹ mo fi bíọ́ kì í ṣe bọ́ jama ọlọ́run ti ṣàánú yẹn ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam gbogbo àwọn tí wọ́n bá ń ka kuran nínú masalasi gbogbo àwọn ọmọ wa tí wọ́n bá ń ka kuran ní masalasi àwọn alifa wọn ni ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run masalasi táwọn ọmọ wa ti ka kuran anabi ni majama akawmu fi baitin min buyutillah kò síbi wọn ti kójọ nínú ilé Ọlọ́run ọba kan lágbàlá yìí yatiluna kitaballah tí wọ́n wá ń ka Qur'an kéde tí wọ́n ti sáwí tí wọ́n ń segin tí wọ́n ka Qur'an wa yatadarasunahu tí wọ́n kọ́ra wọn ní Qur'an bainahum illa nazalat alayhimu sakina Ọlọ́run ló wọ́n sọ sakina sí ààyè yẹn wagashiyatuhum rahma àánú Ọlọ́run bá bu àwọn ọmọ yẹn dàrú àtàwọn yẹn wa hafatuhumul malaika àwọn màláìka ọ̀rọ̀ kiri ká ẹni bá ń ka Quran tani máa ń lọ́dọ̀ rẹ̀ tani máa ń lọ́dọ̀ rẹ̀ jama malaika bó o máa ń gbọ́ orin kọ́ àwọn àlìjẹ̀nu. bàbá wa imú kọ́ yìí ó ní Quran òní wà ń bì kan kó orin wọn wà ń bẹ ọ̀kan jáde fọkàn. wọ́n zakara umullahu fi man inda èyí tó agadu ni pé ọlọ́run bọ́ wàá máa rán tó ń tọ̀hún lókè sánmà kejì pé ẹrú mi ní masalasi báyìí ó wà ń bẹ báyìí tí ń ka ọ̀rọ̀ èmi ọlọ́run bá káànù èmi ọlọ́run máa sọ̀kalẹ̀ fún sẹ̀kínà mi kọ́ máa sọ̀kalẹ̀ fún rahma mi kọ́ máa sọ̀kalẹ̀ yóò máa rántí rẹ̀ láàrin àwọn màláìka ọlọ́musa fi wá sínú wọn anabini alimahiru ma asafara tili kẹrẹ amẹlẹ bara rẹ gbogbo ẹni tí ma ka koran wọn ta màláìka alákùnrin ni wọn jọ ma bẹ wàlẹ́tì yakara alukur'an kọ́dà ẹni tí ń ka wáyà tata ta Waya tata ta u ẹ̀rí wí kẹ́límọ̀tà anabi náà lò yẹn ó kì í díẹ̀ láwọn anabi ni wáyà tata ta u Waya tata ta u fi i wọ́n wà alẹ́ ìṣá fọlẹ̀ àjẹrà ẹni tí ń ka gan tí ń sàn ó sùn kó wọ́n ka wà má wà má wà má wà má halakọ̀ tó tó tó tó lè jìnnà wàlíwàlíwàlí ìlà láìláhàì anábìrin ẹni tí ń ka wáyà tàtà àtọ̀wù tí wọ́n kílò lò ìsàn ọ̀sùn ìsàn rọ́jú fọ́láwù àjìrán kùránì ń lé fún láti pè ọwọ́ rọ́jú títí tó fi rí pè gbogbo gbà tí ń pè é tí ń kọ́ lẹ́nu yẹn ládàá méjì wọ́n máa fọ́hùn. a wọlé kí ó jẹ ma bẹ́ẹ̀ ni wọ́n bá wọlé kí ó tó sì máa lò kùránì ká náà wá ta àjòkó ń bí alábùkù yẹn ni ó ṣe kí ni ó jẹ ọlọmọsí wa lálàfọ ilékè wo obìnrin wa ilékè wo ọkùnrin wa ẹ wá rí kuraani tawí tọba fẹ kásà sí mú ọ ọfẹ kájẹ ọpa ọ ẹ àjẹ máa ń pààyàn èsù ni wọn máa ń rántí yàn èsù àdìjànú ọfẹ kí sìgìdì ó mú ọ ọfẹ kí wọn mú ọkọ rẹ lọ lọlọgùn kí wọn wá pe gbogbo kìyà rẹ àti bàbá rẹ kí nǹkan kan ó ṣe máa ṣe kíni kí nǹkan kan wọn sì ṣẹlẹ̀ sí ọ wọ́n tún mú fọ́tò rẹ lọ bákan náà ni kò lójútu wọ́n pò kékeré rẹ alukurani lọ́ọ́ máa ka anabi ni ala okubiruka anabi sọ fún okuba ọmọ amir anabi ni ala okubiruka bi afdalama ta awọda bi ilmu ta awudun ó di n sọ fún ọ ìwọ okuba nǹkan kan tó lọ́lá táwọn tí wọ́n máa ń wàsọ máa fi ń wàsọ kólítùbàlá okuba ní ìwà anabi sọ ẹ̀gbọ́n tá anabi ní kọ́ máa kà tí nǹkan kan ò fi ní ṣe anábì ni máa sọ pé kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falaki wà kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nasi. ló jẹ́ pé tàwa ti ṣe àṣekárí sọ̀bá wà lẹ́mọ̀sá ọ máa gbọ́ pé wọ́n ń ṣàṣeyàn láyé ni tí èyí jáde láyé òní gbọ́rọ̀ ẹ̀. ọkà máa gbọ́ pé wọ́n ní wọ́n máa ń mú ọkọ̀ yẹn lọ lóògùn wọ́n máa ń dìyàn ọkà máa gbọ́ ni pé wọ́n lájẹ̀ mbọ́ nsọ́ mbẹ láyé lókùnrin àtọ́wọ́n ká bàbá fẹlẹ́ kùbàbí nurse kúlẹ̀ àwọn sọ̀rọ̀ fẹlẹ́ kùbàbí nurse tí wọn náà ò sì sẹ́bọ̀ o ibi nǹkan wà nù o àtúnṣe àjò o ọ ṣáájú kun, ọ máa gbọ́ pé wọ́n ní ayé mú yàn ni tẹ́ ìjáde láyé ẹnìkan ò ní mú ọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi sàlá anabi wa kanṣu ká máa ní security àfikọ́ àrímálẹ̀ anabi kanṣu anabi lẹ́yìn ìjọ mi látàjì àlóbọ̀ yóò tàkùn kò bóra ẹ má sọ lẹ́yìn ìdí sáré fa iná lè báyìí ta alẹ́sìn tó kara òfin yìí suratul bakara ilé tí wọ́n bá ti ń ka suratul bakara alif lami dé parí ẹ̀ láàyè dẹ́kun òṣèìtọ́ èṣù ní wọbẹ̀ ámbẹ̀lẹ̀ tàṣí àwọn ọmọ èṣù gbogbo tí ń ṣàwọn ìláyé tí wọ́n ń sáká ìdí àlùkùránì ní security wa àmọ́ yorùbá àfa gan ni ọkọ̀ kọ́ da yín má ní irú adísàlùkùránì nìkan tó dòkó tì í ó lè ní yasin ọ̀ràn kíní kan lẹ́nu rẹ̀ lọ́hùn kìí ṣe lérí ire nítorí pé asàlùkùránì kalẹ̀ torí eré ire ni wọ́n wá ní kùránì ọ̀ràn ọlọ́mọta bá ní fi wọ́n mọ̀nà anabi muhammad sallam anabi ní inna shaitana yakhruju min albayti àwọn èṣù wọn máa kó ọmọ wọn jáde àwọn náà ó sì máa jáde nínú ilé kan ìdásẹ́mi asúra tàlíbákọ́ra tókàrà òfin tí wọ́n bá ti gbọ́ tí wọ́n ń kà ń bẹ̀ tọ́ba ti ní alifulami ẹ máa palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ èṣù ọmọ bí wọ́n ṣe ó ti bẹ̀rẹ̀ o umu ti bẹ̀rẹ̀ o abu ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ o bí lẹ́yìn bá ti ń gbóná kí lẹ́yìn máa kàjàmá suratul bakara alukur'an ọkọ àtìyàwó ẹ wá lura yín fá kọ̀sẹ́ni tó là yín tilẹ̀ fi má ẹ kaba kọ́ra ẹ ṣe kí ni jama ẹ kaba kọ́ra ọmọ kan fẹ́ rí gbá ibi ẹ ti ń lọ lè ṣáájú tiẹ̀ ọ̀kan tó fapá dá ibi ẹ ti ń tò lọ́wọ́ ti darí ọsibítù ọ̀kan tó ré bọ́ ibẹ̀ tí gbẹ̀fẹ́ gbẹ̀mí kaná tẹ̀ ti bá wọ ọ̀kan tó kọ́ wọ́ bọ̀ mọ́ ó tó kọ́ àbọ̀kọ́ bomi gbóná alátúbọ̀tò ọ̀ ìkankan ní ìṣẹ̀lẹ̀ nulẹ̀ o kílẹ̀ kàjàmá suratul Baqara alukur'an ọlọ́mọ fi sinna arísìkì fún yà ẹ rí suratul Waqi'a àwọn alifa ni gbogbo sura tó yẹn bá kanu kur'an pátá kò sí ìtọ́lọ́ òun lè fi sinna fún yà bẹ́ẹ̀ àmàkà wá pé Waqi'a nìkan ò ní àyà eh, àyà wo wọn lè àdìsí yẹn lálàáfíà àdìsí yẹn ò kọ̀lá làáfíà máa ń kọ́ra àsúrà tàlùwákìá ẹni bá ka àsúrà tàlùwákìá fi kulè lélẹ̀ àti ní gbogbo ooru lámùtò síbi wo fa kọ̀tún abàdà òsì ò ní mú un ṣe rí bó ṣe tàbátì àdáná lọ́ba ká òsì ò ní mú ọ tàbátì àdá abilà bí wọ́n tẹ́ bá ilẹ̀ yorùbá yọkọ̀ sá lọ́nà àní tàbátì àdá ẹni sùúrà nínú Qur'an kò sí ètò fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá a la àmọ́ ká wá pé bákàrà àmín wákìá owó nìkan ló dúró fún wọn láti sìn ọ̀làlàfíà ká má sọ ní tànàbí oṣù kìíní tí o sọ gbogbo sura Qur'an pátápátá iná ni èyí lè fi bẹ̀rẹ̀ lọ́wọ́ bá la bí kọ́ lọ́wọ́ sínú fún alukur'ani wa ifduhu kéèyàn máa wá ha alukur'an ìmọ̀ tún ọpọlọ máa ń ṣe ni torí ìmọ̀lẹ̀ ni tí ìmọ̀lẹ̀ bá ti bọ́ sínú ọpọlọ mọ́ ó ti tán kọ́díjà akun minalayi nuru ọlọ́run bá ní ìmọ̀lẹ̀ ti dé wa kitabun oyè mubin àti tẹ́lẹ̀ ọlọ́run ọba qala rasul sallallahu alayhi wa sallam anabi ni alayka bi tilawatil qur'an ọ̀dọ̀ wọ́n yín pẹ̀lú kẹ́ máa ka qur'an púpọ̀ ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn máa kà á fa innahu nurun laka fil ard ìmọ̀lẹ̀ ni wọ́n máa jẹ́ fún ilé rí ilẹ̀ ń bí wa dhikrun laka sama wọ́n sì máa rántí láàrin àwọn ẹni rẹ ní sama ní parí jama alukur'an alkarim shafi'un likori ẹni tí máa ka alukur'an especially suratul uh, almulk ẹni máa ń ka suratul mulk níjọ́ tí wọ́n bá gbé sínú sàárè ẹni máa ń ka suratul mulk ní gbogbo gbà níjọ́ tí wọ́n bá gbé sínú sàárè wọn lọ́wọ́ ọba wọlé suratul mulk ọlọ́wọ́ ní fìyà sàárè jẹ gbogbo ẹni tẹ́ ka múlíkù dojoojúmọ́ àbí ń ka dáadáa tẹ́ bá ti gbé sínú sàárè báyìí tẹ́ pẹ̀yìn dá ẹ máa bá dunnú onídìyà sàárè alukuraani nani fa ìyá sẹ́rẹ́ òsì níjọ́ yẹn wọ́n ní alukuraani ta wí tọ́wọ́ díjọ́ kìáma bẹ́ẹ̀ bá fọ́ wọ tíṣẹ́ rẹ̀ yẹn ọ̀bá tó alukuraani wa dìde yóò wá ní wọ ọlọ́run èmi Kùránì o arákùnrin yìí èsù lọ́sàn-án òkè èsù lóru èmi ní máa ń ká o mọ́sà yọ̀ǹda rẹ̀ fún mi o anabi ni kira wuli qur'an ẹ máa ka qur'an fa inna wuya ti yawma alikiyama ti shafi'an ala ashabihi yóò dundun alikiyama ni tí ó sì pẹ̀lú tí máa ń ka alikqur'an yìí náà ìyá máa ka kófì dọ́mọ alijanna anabi ni máa ń kọ́ra ayatal kursi bẹ́ẹ̀ bá ka kursi yẹ yóò kan fi duburi kulli sọ̀la lẹ́yìn gbogbo oorun maktuba ọ̀ranyàn lam yamna'u min dukhuli aljannati illa an yamut ní tí ò ní jọ́ wà alijanna náà ni kọ́ máa tọ́ba tilẹ̀ kuba báyìí yóò di ọmọ alijanna kí ló kà tó alijanna jaba alukur'an ni kari bó ṣe ní àǹfààní ilé ayé bẹ́ẹ̀ náà ló ní àǹfààní lọ́run tàbá tó wà wọnú alijanna wọ́n lọ́wọ́ bá wa sọ fún gbogbo àwọn tí wọ́n máa ka quran àtàwọn tí wọ́n ha quran ọlọ́wọ́n ni ẹrú mi inú alijanna lọ́wọ́ yìí irqi waltaqi warattil kama kunta turattil fi dunya oya máa ka quran bó o bá ṣe ń ka kó o sì máa move pẹ̀lú quran náà bó o bá ṣe ń ka bó o bá ṣe ń move sínú quran bẹ́ẹ̀ náà ni kò máa move sí inú àlìjáná tó dájú kọ́ máa lọ gẹ́gẹ́ bó ṣe máa ń kà nílé ayé fa inna manzilataka inda akhir ayatin ẹ̀ takra'uha ibi tó ti stop ibi tó bá ti stop ibẹ̀ náà ni ipò rẹ̀ ó dé nínú àlìjáná ẹni bá ń ka Qur'an ní gbogbo bọ̀jẹ̀mọ́ àwọn ni wọ́n wà lókè láti jẹ̀nà ọlọ́mọsá fi asinu àti ọmọ ka Qur'an àwọn bídíà nínú Qur'an pọ̀ gan léyìí tí àlè ká tán ká máa han Qur'an ká máa wá parẹ́ ká máa mú bídíà tó nípa bí ẹ̀wùrin alukuran ká máa han pẹ̀lú ẹ̀jẹ̀ idol ẹni bá ń ṣe ẹni bá ń ṣe kò lè jẹ́rú fọlọ́ mọ́ àwọn àlìjànú wa ní àfa ọ̀fẹ́ hàn ọ̀fẹ́ kan mọ̀ ọ̀fẹ́ káwọn èèyàn kí wọ́n máa sátẹ̀lé ọ ọ̀fẹ́ máa gbóró àwọn olówó ọ̀fẹ́ di ìlú máa ká ọ̀yá máa tọ̀ sírí alukoran yóò sì tọ̀ sírí alukoran fún forty one days gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ náà ni alukoran ni karim àwọn èèyàn wọn a máa ń ṣeríṣi sí ìbàjẹ́ ń bẹ nínú ìbàjẹ́ òun náà ni máa fa alukoran sí yẹ̀yẹ́ innahu laqawlun fasl ọ̀rọ̀ ni wa ma huwa bil hasil kìí sọ̀rọ̀ yẹ̀yẹ́ o kama ka kurani lẹ́nu kama wa lulu kama wa jo lọ́kùnrin lóbìnrin èyàn fa alukurani si yẹ̀yẹ́ kódà ẹ̀ṣẹ̀ ni alukurani ni karim ká hàn án ká wá fi ṣe pàró ká wá máa gbé káàkiri gbogbo tọ́lẹ́tì á máa gbé wọ́bẹ̀ àbọ̀ máa gbé láwọn yẹn lọ́wọ́ lọ́fíìsì táwọn gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n máa tó jí bẹ́ẹ̀ alukurani wá jábọ́ lẹ́nu mọ́sálásí tá a fi di pàró àwọn ń béèrè fún bàbá yẹn lẹ́bọ ní ó ní kìí ṣe ìkọ́bẹ àti atare ìjọsìn kọ́ wà nù tòun o suratul káfí ni ó wà mbẹ bóyá láti wá mọ̀ ìyàtọ̀ láàrin tiẹ̀ àti ti bàbá tí ó kó abẹ́rẹ́ sí inú tiẹ̀ àyè ìwé Quran àyè sì fi ṣe pàró nínú àwọn yẹ̀yẹ́ táwọn ọmọ fi yẹ̀yẹ́ Quran òun náà ni àwọn èèyàn lẹ́nu ẹ̀gbọ́n tí wọ́n ní bá dòde òde alùbídé àníná wọn ni ẹ máa ka iná ẹlẹ́rìn ìsáájẹ ẹlẹ́kùn gbogbo wọn pátápátá ẹ àbíkan lè túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run Allah inú àwọn ọ̀nà táwọn èèyàn tó máa fi ń yẹ̀yẹ alukur'an alikarim òun náà nìkan máa sọ pé ọyá ọyẹ ẹnìka àárín sí lágbájá ẹ̀ka ìsájà méje agbọ́ ti sájà èwo ń ti ká èwo ń ti ká jẹun bídíà ni bídíà tó súnmọ́ kuran ó ṣe ni ọ̀pọ̀ gan nílẹ̀ yorùbá kọ́lọ́mọ́sá ìsọ ní bẹ́ẹ̀ àwọn míì nílẹ̀ yorùbá gan wàláhì wàláhì wọ́n han alukurani sínú wà wọ́n wá gbélé rí láńtà yọmọ wá jóná mọ́júmọ́ jama mùsùlùmí ó sì dáká máa pálí kùránì lé ní gbogbo ìgbà alukùránì kẹrìm bàbá rí ńlẹ̀ alẹ́ sùn alẹ́ rí mọ́lẹ̀ mọ́ fi sínú owó búlọ́ọ̀kù fúdíọ̀ padà tún jáde padà sùn lánìyàn dáadáa ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń sùn lánìyàn wọ́n fi ń sóògùn àwọn yẹn yẹ kùránì ìwọ ń pọn lé ní kọ́mọ̀jì pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò máa tàn ká sí erile ọlọ́wọ́n ọba wa alukùránì pẹ̀lú ringinto kódà ringinto wàdùn hee wàlẹ́ ilé ìdá sàjẹ́ kò sí ẹ̀jẹ̀ ọkà délẹ̀ tó fi pa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kì í sọ̀rọ̀ ẹ̀fẹ̀ wọ́n gbé kalẹ̀ nítorí kọ́ máa jẹ́ irinṣẹ́ fún wọ́n ń pè mí kó o fi pàṣọmà sí ẹ̀ṣẹ̀ ni àmọ́ kò tó kó o fi kùránì sí àgbọ̀ ọba fò bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ni kọ̀ wá tó kó o fi kùránì sí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọ́n máa hùwà bílẹ̀ hàsì kì í ṣe ọ̀rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ tí ń sọ̀kalẹ̀ sáà nẹ́bi tá nẹ́bi máa ń ṣẹ́gun táwọn sábà ń gbọ́ tí wọ́n ń dákú ìwọ́ wa fi ṣe ringington nílé ọtí nílé ijó yasin ọ̀dà aburú abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá síwálé lérí rẹ̀ eré rẹ̀ tálẹ̀ kuraani mú wa ni kọ́lọ́mọ́sá jẹ́ àṣẹ ee ọlọ́mọ síwálé lérí bùtọ́ máa ń takọ́ alẹ́ kuraani al-karim subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. kabirullah. Allahu akbar kí Ọlọ́run kó bá a fi ẹ̀mí àwọn bàbá ìmáàmù lẹ̀ kí ó máa ṣàjẹ́ kí arí wọn pẹ́ ọlọ́la hawla wàlà kùwàtà ilà abilà ìlàlẹ́ ìlàzim. ẹ rí èyí tí èmi dì mú nọ̀rọ̀ wọn òun ni pé wọ́n jẹ́ kó yé wa pé alukur'an al-karim òun ni constitution tọ́já sí pé a lè lò tí ilé ayé wa tó fi lè rújú gbogbo orílẹ̀-èdè tí wọn bá ti fi kuraani ṣe constitution wọn tó yẹ pé nǹkan mi ni wọn ń lò bọ́rọ̀ wọn ó ṣe máa rí bẹ́ẹ̀ lórí ẹ rí i pé ohun tó ń da aláàmú lóde nàìjíríà gan àìlò kuraani as constitution ohun tó ń da aláàmú nìyẹn gbogbo ẹni tó bá ti gbá kuraani mú awo olówó Saudi Arabia lẹ́ni sẹ̀ríà tiwọn kuraani àti sunna ni bí tí wọ́n ti píkì ẹ̀ níbi táwọn ti yọ sẹ̀ríà àti ọ̀tún wọn ń lò nìyẹn gbogbo bí tó bá ti gbogbo bí àwùjọ tá bá ti fẹ́ kó tó àfi ká lo kuraani ká gbá kuraani mú kọ́lọ́n kó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀kejì ni pé wọ́n sọ pọ́ìntì kan pé ọ̀pọ̀lọpọ̀ wa à ń lùs látàrí pé àmọ́ alukurani kà àwa tá a mọ̀ ọ́ kà gan nínú Ramadan nìkan láti rọ́pọ̀lọpọ̀ tó ń ka alukurani àti tí bá ti kó ń ta ẹlòmíì ò tún yẹ alukurani kò yẹ wò mọ́ ó tún di Ramadan mi eléyìí ó kù díẹ̀ káàtó ẹni tí o bá ti yẹ kurani o tí o bá ti kà á lójúmọ́ kan wọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti bọ́ fún kọ́lọ́hún kó bá wa kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan àwa tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kà àtàwa tá à ń ti ń kà tẹ́lẹ̀ ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa wala la hawla wala quwwata illa billahi aliyul azim kí a tó máa lọ. ọ̀kan nínú àwọn bàbá wa ní ọdún kan àjọṣe yìí ti kà mo fọkọ bọ̀ wọ́n láṣìírí ẹ mọ̀ jẹ́ challenge sí gbogbo wa bàbá àbáta àwọn Kùránì ka bàbá ìwájú kúlẹ̀ ni wọ́n ka ìwé ẹ̀sìn àwọn translated books wọ́n ní bàbá àwọn eléyìí tẹ̀ ń ka ìdá o àwọn kí ló dé tẹ̀ ẹ̀ mọ̀ Kùránì ka bàbá ni by the grace of Allah next year I will read the Quran. ní bá ń pè kan náà àwọn afá masalasi wọn ra Quran wọn ra Quran àti báyìí kan tí tí wọn fi ń tọ́ báyìí tí wọn máa ń pè fún wọn wọn ra yìí ná pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ ń gbòó di itikafu Ramadan tí ó tẹ̀lé wọn ò yánu púpọ̀ o àmọ́ bá a ṣe ń ka koran bàbá náà ṣe ń ka koran determination tó bá ti ajẹ́rìsí gbogbo àbàbà tó kù ẹ̀jẹ̀ ajẹ́rìí ẹ̀yìn náà ẹ̀jẹ̀ àṣekínni ẹ̀jẹ̀